بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه ní òní ti ṣe ọjọ́ kẹrìnlá nínú oṣù kejìlá oṣù olùhìjà ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún mẹ́tàdínní àádọ́ta ìjọ asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. àmì ọlọ́run ọba sùhánà ọgbà irun tí a kí fún alẹ́ sí ni ìkọ́ rẹ̀ ọlọ́run jẹ́ káàkiri láyé káàkiri pẹ̀lú àlàáfíà ọ̀rọ̀ nípa sọ̀lá àti àǹsọ̀ fún wa lọ àwọn kan kan bẹ tí wọ́n ń pè ní wàjibátù sọ̀lá àwọn ọ̀rẹ́ yẹn rún ọ̀rẹ́ yẹn rún yìí tí yẹn bá mọ̀ mọ̀ pa sí irun rẹ̀ bàjẹ́ o tí bá wá gbàgbé láti ṣe èèyàn ṣèṣe yóò lò sáwí àwọn oníforíkalẹ̀ méjì ọ̀bùlà sàlám nítorí pé yẹn sàlámọ̀ nítorí pé yẹn gbàgbé aṣọ ah. àwọn ọ̀rẹ́ yẹn wọ̀nyí àkọ́kọ́ nù rẹ̀ òun ní gbogbo kábàárà tá a máa ń kábàárà lórí irun ọ̀rẹ́ yẹn ni ah. ilá takbiratul ihram yàtọ̀ sí kábàárà ìwọ̀run tó ń jẹ́ orígun ọ̀run tá a ti mẹ́nu bá fún wa pé téèyàn lè fi kí ń dàwọn ò tẹ̀ kírun ọ̀bẹ̀rẹ̀ ẹ̀rùn nìyẹn ẹlẹ́ẹ̀kejì àwọn náà ní gbólóhùn sẹ́mi Allahu liman hamida nígbà tí yẹn bá kábàrà tán tó eh, ah, lọ sí rúkú lọ sí rúkú àbí tẹ́yà dìde ní rúkú àfi kábàkárà àlọ́ rúkú fẹ́ẹ́ bá ti tẹ̀lé òfin yóò fi sẹ́mi aláhu liman hamida gbọ́dọ̀ sẹ́mi aláhu liman hamida ọ̀rẹ́ yẹn ni tẹ́ẹ̀ bá tún dìde àti tẹ́ẹ̀ bá dé rúkú tẹ́ẹ̀ ọ̀sẹ̀ subhana rabbiyal azim ọ̀rẹ́ yẹn ni tẹ́ẹ̀ bá ti wẹ́yọ̀ kan ó ti tó ṣùgbọ́n tí màmá ọ̀bá ti dìde ń rúkú ìyẹn lè ṣe kó pé mẹ́ta bàbá tó wá dìde nínú òkú fi hàn sí rabbana wa lakal hamd eléyìí ní èèyàn gbọ́dọ̀ pàtì èèyàn gbọ́dọ̀ mọ́mọ́ pàtì ẹgbẹ́ yẹn bá gbàgbé tó fi pàtì yóò sì sì tó sáà o ní ẹ bá tó lọ fún forí kalẹ̀ gbólóhùn tá a ṣe subhana rabbiyal a'la àwọn èèyàn lòun náà subhana rabbiyal a'la ìyẹn lè wí lẹ́ẹ̀kan péré nígbà láàyè bá sì wà tí máa mọ̀ sí tètè nínú oko àbíyàn dáhùn fún ìyá lè ṣe lẹ́ẹ̀mẹ́ta láàrin ìforíkalẹ̀ méjèèjì gbólóhùn táwì ìyá gbólóhùn rọ́bìk fèrèlé rọ́bìk fèrèlé bó ti wá nù hadithi Hudhayfa eléyìí náà kì í ṣe ń ta gbọ́dọ̀ fi ṣeré ìyá gbọ́dọ̀ pàtì ohun tí ìyá gbọ́dọ̀ ṣe ni bákan náà ìjókòó fún àtàṣàhùd alákọ̀ọ́kọ́ tó bá jẹ́ ọ̀run olóko mẹ́ta la fẹ́ kí àbí ọ̀run olóko mẹ́rin ìjókòó tá a jókòó yẹn àwọn èèyàn ni àìsí ọ̀lẹ́jì kí yẹn padà tẹ̀sí ìjọ sáhùd eléyìí òun ni àwọn díẹ̀ nínú àwọn ọ̀ràn yẹn ẹ̀sọ́lá ìtújáde pé tí yẹn bá mọ mọ̀ pátì ọ̀tẹ̀lẹ́sẹ̀ ni wọ́n ń pa àwọn ọ̀sẹ̀ àwọn ẹ̀sìn bàjẹ́ wọn bá rí pa gbàgbé lọ fi ṣe ń tọ́ wọn máa ṣe sùjúdù sáà tó ká sọ àwọn ọ̀rẹ́ yẹn wọ̀nyí lórí ìrùn wa àtọ́lá tó di ní ọ̀la insha Allah ta'ala láti máa tẹ̀síwájú ní àwọn súnà ní sọ̀rá àwọn nǹkan tó jẹ́ súnà nírùn èyí tá a máa ń fẹnu sọ àbí èyí tá a máa ń ṣe níṣẹ́ subhanaka Allahumma wa أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك